يضل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد على رسول الله ọbàtí ọ̀pẹ́ tọ́sí ọbàtí ọ̀pẹ́ yẹn ó ti ṣe àdéhùn ìwé díẹ̀ náà wá ti ń dá ọpẹ́ orí ọmọ ọkọ̀ sí àgbẹ̀ nínú àánú rẹ̀ gbogbo eléyìí táàrin pípẹ́ sí nínú táàrin fi dáadáa ọlọ́jọ́ ọkọ̀ sí ó dẹ̀jọ́ jẹ́ dáadáa lọ́dọ̀ rẹ̀ àwọn akadé ń pa aláyà tí ó wà ọlọ́kọ̀ yàwáyà tó fi wá ṣètò jẹ́ dáadáa níbikíbi lórí ilẹ̀ ní tí mùsùlùmí ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láàrin èèyàn ti ń múra kalẹ̀ wípé àlejò kan ń bọ̀ tá a fẹ́ gbà ẹwà dúró atótó ẹwà dúró tẹsíkà ṣèkọ gáàlù mú ti sàwọ́dí ọlọ́ba wọn wọn ní kótóbà kan àwọn náà ní tọ́pìkì bèbí náà ti wá ṣe yẹn dáadáa mo ti ṣe ń وجاء رمضان وجاء معه تشكيلا وجاء قبلك خطبة عني عند بالي واي لوا وجاء مسلم على الخطب المنبرية تقع خطبة ويسير خطبة لا يحاولين وتبينكما وجاء رمضان وجاء معه تشكيلا رمضان ده àwọn nítawọn èèyàn bá máa da ìyẹn méjì lẹ́mi àwọn èèyàn àwọn náà tó máa bá rẹ̀ tí a ti ń gbọ́rọ̀ astronomy ọ̀rọ̀ súnmọ́nì rẹ̀ láti fún àdéhìí ànábì kí wọ́n sàwọn èèyàn ló kọ́ fáwọn ẹ̀dá ni tí ìyẹn pé nínú tá a sọ fúnra wájú máa tọ́ lọ àwọn dị yọ ayékẹ́nu sí àbí múra kalẹ̀ jẹrọ ọgọ ẹni ọdọmọ yẹn wá kó torí ọdọ ọdọmọ yẹn náà tàbí kó dọmọ náà bọta nínú nǹkan tí èèyàn fi wá máa ń pàdé ọkọ ó ní pé dá kí ọ̀rọ̀ òde èèyàn fẹ́ ṣe padà kó dájọ́ kó tó rọ̀ sí kí èèyàn ti pẹ̀lú ó pàtàkì ká mọ àwọn òfin wo àwọn ìdájọ́ wo ló sọ máa wà kí ní jẹ lò táwọn gbé máikrófóònù sí ẹ nígbà tó ń pé ìyẹn ló fà tó fi nínú ìṣesí wa tó lọ́wọ́ tó tó ń ìyẹn náà láti ṣe lélẹ̀ àwọn tá a bá ní bíra ìwọ̀jìz àárí kìtàbù síyáàmù rẹ̀ kìtàbù síyáàmù yẹn àwọn mọ̀jálì sí wa títí tí ti dé òun láàmù ìgbà àwọn sọ̀rọ̀ báyìí ó dẹ̀ ẹ̀ka lè ní àṣírí tìlìdè lọ́tọ́ọ̀dẹ̀ yẹn ẹ̀yẹ ọ̀dà lọ ìgbọ́n nígbà tó máa lè pẹ́ inú ọ̀rọ̀mọdọ́nù láwọn àbálẹ̀ òkùnkọ́ kọ́nà kọjá wà ní ẹni tí ó wà kọjá wà ní ẹni tí ó gbà kọjá wà ní ẹni tí ó lọ́wọ́ ó gbà níjọsìn lọ́wọ́ rẹ̀. ẹ ṣe ní oṣù ọ̀rọ̀mọdọ́nù oṣù ara ni ó dáyà lọ́dún oṣù ó dáyà lọ́dún oríṣiríṣi ọ̀nà ló gbà tó ń dá yà tó ṣe wípé téèyàn bá tẹnu bọ̀ ọ̀nà ọ̀pọ̀ ọ̀nà ìjẹ́ ìdáyà pẹ̀lú jẹ́ ara rẹ̀ jẹ́ lè yọ ọmọ sọ èèyàn ní débi àwọn ìdájọ́ gan-an ta àwọn ẹ̀kọ́ bá fẹ́ kọ́ra wọn òun ọmọ ẹ̀kọ́ mú sọ. ọjọ́ ẹgbàá ẹgbàá ẹgbàá ọjọ́ ẹgbàá. gbọ́dọ̀ ti lọ wú jáde. náà ó pàtàkì ká ìdájọ́ ààrùn pàápàá jùlọ ìdájọ́ gbígbà wẹ́ẹ́ rọ̀gbọ́n àti àwọn ẹ̀kọ́ mìíràn tó so àbẹ̀rẹ̀ láti gbé pé àfa wa àgbà ọlọ́ọ̀bá sọ̀rọ̀ ó sì ń bẹ láyé wọ́n gbìyànjú púpọ̀ nínú kíra tó yà ló kéde pé ó tóbi ni ìbá tó gbìyànjú kí n tu sí yorùbá ìjọ tóbi sẹ́yìn bá ẹni tú eléyìí owó níyìn ó fi tẹ̀ ẹ́ owó tó yọ fi tẹ yọ pọ̀ díẹ̀ kátó wà wọ pé èlò lẹwà mọ àpamọ àdìsí ńlẹ tí ẹ ti sábà àwọn kọmíṣán àwọn láti wọn kò ó fún wọn fà ọyà irú ẹ náà táwọn fi kan wọn fọ ní france ẹhẹn ọlọ́dẹ kọjá mi wà ìdámínú láti ṣùgbọ́n ọlọ́run ṣe dáadáa fún wa ìwọ́n tí ìlànà tó ṣàǹfààní púpọ̀ tó ṣàǹfààní púpọ̀ wọ́n ní sọ́wọ́ mọ̀rọ̀ mọ̀rọ̀ náà ní afghani islam bàbá ọdún ní farao ìrìn gbígbà rẹ oṣù orígun kan nínú orúkọ ẹ̀sìn Islam eléyìí tó túmọ̀ sí wípé èèyàn gbọ́dọ̀ máa ń pera rẹ̀ ní mùsùlùmí kó ló ń fẹ́ fi àwẹ̀ lẹ̀ torí pé a bá ti pè nǹkan tí orígun bá fi láàrin rẹ̀ nǹkan yẹn fi rẹ̀ ṣùgbọ́n nítorí pé àwọn ẹsẹ̀ kọ̀ wá rí láàrin ìjọ pé ẹni tí ọ̀rọ̀ bá ń ẹlẹ́kùn yẹ kákẹ́kọ̀ọ́ níbi ìṣẹ̀lẹ̀ àṣàkùtà wọn apá àwọn ọ̀dọ́. mo rò bára yẹn lè bá fẹ́ lo implication wọ́ọ̀dù orígun gẹ́gẹ́ ẹni tí o bá ti ṣe ẹ̀yọ́ jẹ́ mùsùlùmí. ìrò pé àlàyé mi kù ṣùgbọ́n nǹkan kan tí mùsùlùmí ò sọ wípé èèwọ̀ ni fóun nínú tọ́nà bá ṣe lọ́kùn sálàyé mi pé wọ́n yà sọ́jà tó lọ ike gbígbà òwe sọ̀rọ̀ yẹn tẹ̀pẹ́lẹ́ yẹn ti ní lè ṣe ọ̀rọ̀ yẹn lórí o mo rò pé àlàyé mi pé tí ọba ti sí yẹn bẹ́ẹ̀ kò sí nǹkan kan tí ẹnu àwọn àwòfáà ẹ̀sìn kò kò lórí ike ẹni ọba fi ilẹ̀ ti jẹ́ kébì lẹ́yìn ìrọ̀gbẹ́ tí mo sọ yẹn bí wàá bá ṣé ẹ mọ̀ pé iṣẹ́ àfi ara ṣe làwọn. òun hajj owó láti yọ zaka ara láti kírun àti ọ̀rọ̀ pàǹsọ̀ iṣẹ́ ọyà sí àjì máa ní kẹ̀kẹ́ bó ti ẹjọ́ wọn a níjà àwọn sọ́tọ̀ torí àfihàn àárín súnà eke ala pé àìlàámà ní bínú ẹ̀sìn ìmọ̀ ṣùgbọ́n tí mo fẹ́ lò bẹ́ẹ̀ mo alẹ́ kọ̀ọ̀kan níbi káwọn èèyàn máa ń rí mọ́ àbá sọ̀rọ̀ bá ọ̀gá láwọn afá àbájọ kalẹ̀ nígbà tó fẹ́ lọ àyà kùránì rárá arkanu islam sẹ́wọ̀n akẹ́kọ̀ọ́ náà olókùn yẹn gẹ́gẹ́ gẹ́gẹ́ sí pé ní kùránì olówà pẹ̀lú ìtumọ̀ sáà bá ń lò àbí hadith kan ló rárá ṣùgbọ́n lè fi hàn bẹ́ẹ̀ mi ti bí òtí ẹ̀ tó àwọn àárín mo rò pé tí mo sọ yọrí yẹn wà. tí ẹ bá wọn implication gbèrò yẹn yóò sọ pé ẹni bọ́ọ̀lì tí ò bá ti dàrẹ́ tóró ti gbé ló tún òun kalẹ̀ ṣùgbọ́n ìtẹ́lẹ̀ ìgbà àwọn ọ̀sọ̀fẹ́ ni ó bá fi ilẹ̀ ti tètè rí yọ̀ aláṣẹ́láṣẹ́ báyìí náà mo fi kan nínú orígun ìsìlámù ẹlẹ́yìn tó túmọ̀ sí pé ẹni tí ò bá dà tó bá sọ wípé kò sọ̀rọ̀ yẹn lórí òun ló dùn mí tí ọba gbà tó yẹra rẹ sí aláṣẹ ètò pé àṣẹ ètò ń dọ̀wọ́ láàbò tó náà bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ sí rọrùn fóun náà ọlọ́jà wọn náà lè máa gbà á tó bá yẹ kó onírú eléyẹn Islam rẹ mẹ́ kí ni wọ́n ṣẹlẹ̀ Islam Islam rẹ mẹ́ Islam rẹ mẹ́ ìyẹn náà ló sọ pé ọ̀pá ọ̀dọ́ من فرائضه ọ̀ranyà ọrụ anya tó pọn dandan tó jẹ́ ọ̀ranyà parí nínú àwọn ọ̀rọ̀ ẹ̀yẹ sìn. ẹ̀rí eléyìí pé orígun kan òun ni àti wípé ẹ̀rí wípé ọjọ́ ọ̀ranyà òun ni àwọn àyà ọlọ́ni yá àmì كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم àwọn gbígbà àbíṣe lọ́rọ̀ yàn lẹ́yìn lórí ilé ìdí ṣe àwọn ọ̀rọ̀ torí àyà tó tẹ̀lé sàlàyé fún wa. òkè bá ti ṣe lọ́rọ̀ yàn fáwọn tó síwájú yìí àdéédéé ṣe bẹ́ẹ̀ bí kò ṣe ń bèrè tẹ̀lé bàbá ìrọ̀rọ̀. mo bá lóye àyà mi máa dùn dáadáa ọjọ́ tó ló kà ní kìnìkì ẹ̀ máa dá lọ bẹ́ẹ̀ láéláé tó fi dórí sáànù rọmọdọ́ọ̀mù lẹ́dí kẹrẹ̀kùsà wọ́n ti rà fi yé ọ̀hán kódà lè náà sí abáyé náà ti mìíràn kódà ọ̀yọ̀kọ̀. tó bá rí bẹ́ẹ̀ àáyà ìdórí wa dé ké wípé ọ̀nà àyàn ni àwẹ̀ gbígbà ta ló dẹ̀ sí lọ́nà ta ní wọn bá mi kà lọ́ọ̀rọ̀ ọ̀rọ̀ sábà ọ̀rọ̀ onye نبع محمد صلى الله عليه وآله وسلم صليبين بني الإسلام على خمس orí nǹkan márùn-ún láàmì ìsìláàmù níbi a bá mọ nǹkan ama lórí náà ní dúró sára ìlú igun kan ịgụ igun kan ní igun kan ní igun kan bàbá la ń bá jẹ ọba na Ànábì sallallahu alaihi wa alihi wasallam sọ èkó oríta mẹ́rin márùn jáde ńlámẹ̀sì láwọn ilé lórí shahadati la ilaha illallah alákọ̀ọ́kọ́ ní ìjẹ́ ìpè ẹ̀dẹ̀ kan ọ̀ lẹ́kọ̀ọ́ sí jésù afọba àlọ́ọ̀hún wa anna muhammad àgbọ̀sọ̀rọ̀ àdékè àná muhammad sọ̀rọ̀ وإقام الصلاة حجر منه وإيتاء الزكاة كان مكعون منه إيه؟ أجبر ليس عليك تعالى لو كان تعالى بدين وحج البيت آه وصومي رمضان tàbí ìlànà ọ̀rọ̀ orígun nínú islam wọ́n ní wàhálù àti muhammadu aláwùjọ bí fi yára ẹnu mùsùlùmí fò mùsùlùmí tó máa ń ṣe tí ó ṣe lè fi òkú ṣàìtọ́nù ti bá ẹnu wọn kò rí pé ọ̀nà ìyẹn ti gbà rẹ̀ ọ̀rọ̀ wàhálù àhádùn àrùkálì islam àti kí wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn orígun Islam aláti ẹ̀yọ́ lè máa ti mílẹ̀ dín ní bíbọ̀ tẹ̀lé tí wọ́n bá ti ní kankan àmà nínú ẹ̀sìn bíbọ̀ rúrọ̀ ìtumọ̀ rẹ̀ ní kí àtẹ̀ntọ́ lọ lé kí àtẹ̀ntọ́ lọ lé kí nínú mùsùlùmí ọwọ́ àṣọ wà àwa amóhùn wọn gbà pé nǹkan yẹn bó ti rí mo yẹn ti sẹ́yìn kan tí ó wà ní akọ́dà àwọn gẹ́gẹ́ ní mùsùlùmí lọ́dà ẹ̀ ẹ̀ tó ń gbédàjọ́ ní lórí àwọn èèyàn gbọ́dọ̀ lọ́gbà kí é má kí wọn tọ́lá bẹ́ẹ̀ bá mọ̀ tẹ́ fẹ́ kí wọn sókù rẹ̀ la àwọn èèyàn pè sáké tó kì í kí wọn lójú mùsùlùmí ti gbà yẹn bẹ́ẹ̀ náà ni ọmọ náà kódà àwọn ọlọ́jà àwọn máa ń mọ̀ wọ́n ti ẹ̀rí lónìí ní ìsìn alọ́ torí ajá ká ajá mẹ́rin ọmọ ní ẹ̀bọ̀n mọ̀ ìfẹ́ mi ẹ̀rọ kí ẹ̀rọ. torí kí ajá àká ajá mẹ́rin dìmáàlì ti pọ̀ sí bẹ́ẹ̀ ni ayélujára ẹ̀kọ́ gbogbo nǹkan ní ọmọ gbéra lásìkò yìí ẹni ọjọ́ mùsùlùmí ọmọ àwọn tí wọ́n ṣe mùsùlùmí àwọn ló ṣe kí ọmọ. wàá ní ẹjọ́ kan tí wọ́n sọ mí o. wà á nyà mùkírọ̀ wà á nyà mùkírọ̀ káfíìrù mùtàdùn àlè ẹ̀rì kí wọ́n kọ́ sí wà á nyà tàríkà ìlànà ayé tó ń ṣe lẹ́kọ̀ọ́ lámúyàpọ̀ wà á nyà tàríkà ẹni ọba fi lẹ̀ kọ́ọ́lá wà á nyà mùkírọ̀ kí ẹ dùn mùkírọ̀. ẹni tó bá ṣe àtakò ọ̀rẹ́ yẹn jẹ́ ọ̀rẹ́ yẹn tó ń sọ̀rọ̀ yẹn lórí tòun káàkiri òfin. mọ̀lùdásọ̀ náà ní islam tó bá jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ó ti kó mọ̀ fún islam kò ní islam rẹ̀. ẹjẹ́ aṣọ díẹ̀ nínú ọlá gbígbà rẹ̀ ọ̀tọ̀ díẹ̀ torí èèyàn lè sọ̀tọ̀. حديث أبي هريرة رضي الله تعالى عنه wọ́n ní àlẹ́bà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam sọ wípé mọ̀ ń sọ ọmọ àwọn ọ̀dọ́ wọn ẹni ọba dá àwọn oṣù ọ̀rọ̀ ìmáàlà ibi tí nǹkan wà lọ ibi tí nǹkan wà níbi ìmáàlà pẹ̀lú gbàgbọ́ tí ọ̀gá nígbà àwọn wípé ìsọ̀rọ̀ bá a bá kú dá rẹ̀ ní ìdìbò lólu àrẹ òkà àrẹ sọnù bí àwọn Yorùbá ti sọ pé ìsọnù ọjọ́ àwẹ̀ kí ẹ máa gbé ẹ̀sìn ọlọ́run bá ní sọ̀rọ̀ ọ̀rọ̀ fún ọ̀rọ̀ fún ọlọ́run làwọn ọ̀rọ̀ ẹni tó bá jà rẹ̀ lọ́mọdọ́ọ̀rọ̀. pẹ̀lú ìgbàgbọ́ nínú ọba tó ṣe lọ́rọ̀ yẹn wàhálà ṣe ilé ìsìlá ó yàtọ̀ débi wípé gbogbo òfin rẹ̀ ó mọ nátsọ́ra ọlọ́run ọba tó ní òfin yẹn olómọ nítsọ̀ wa tó àjẹ́ tí òfin yẹn bá nítsọ̀ wa mọ̀ tí ìjọba ti wá fẹ́ tókùn yẹn ó fi àtẹ́tì nature yẹn tàbí tí nature yẹn ó fi change yóò wà ara jẹ́wọ́ ní gbèsè ìrìnpálá yẹn ló jẹ́wọ́. ilé ìwé ké bí àwọn ẹsẹ̀ pàtàkì tó yẹn tí àìsàn bá dé ẹ̀sìn òyìn ọ̀dà rẹ̀ tí ìnira bá dé ẹ̀sìn òyìn ọ̀dà rẹ̀ bí yóò di ẹ̀sìn padà. mo rò pé ẹni tí mo ń sọ yẹn ó yẹ nítorí wípé àdámọ́ lọ́nà tó sọ pé wà ní a tí èèyàn bá fi bí owó ló kọ̀ rọrùn nípa tó sì tó gba àwọn yẹn láti fi wá láàdá lọ́dọ̀ lọ. ó fi ni o ó fi wá láàdá lọ́dọ̀ lọ. sọ̀rọ̀ ọ̀rọ̀ láhùn máa ń wọn ẹ̀ṣẹ̀ tó dájúwájú ọlọ́run ọba ọlọ́run ló sàkóso yóò fi wọn ọjà bákan náà hadithu míì tó wà sábò mi ni ya gbogbo ṣe òun ló ṣe gbígbà fàyínàwó rí wàhálà àjèjì torí pé mi ò ní mi náà máa lè sọ̀sọ̀ rẹ̀ torí pé nìkan ọ̀ma láwẹ̀ lẹ́yìn ọ̀dọ̀ ẹnì kan ṣe ẹnìkan ọ̀ma láwẹ̀ lẹ́yìn ọ̀dọ̀ ẹlòmí ọmọ yẹn báyìí ọ̀rẹ́ ìjọ ní ìwà alágbára wọn kò sí gbà kátó wa mọ̀ sọ̀tà àwọn obìnrin àwọn tí wọ́n dà ló ṣe báwọn tí wọ́n dà rẹ̀ àwọn tó máa jàkà. wọ́n mọ̀ táká wọ̀ ìyẹn ká gbolé lọ rẹ̀ ẹ̀rọ bá lè dáná tó báyìí wọ́n jẹ sáré wọ́n bá tún ti níbi aago méjìlá àbá àbọ̀ fún àbá àwọn tó jẹ́ nínú wọn láì sí pé wọ́n á ní excuse lọ́ba ṣẹ̀yà. ọlọ́run kò sáà lọ. wọ́n ṣe àmójú nà ó di ìsọ́ òun ni àwọ̀. النبي صلى الله عليه وآله وسلم قل فإذا كان يوم صوم أحد فبعد يومين كانوا يبان فلا يرفض ومن مخصص كسر ولا أبرسعكم مخصص ولا يصح كم ما تعدي كم ما فعل ولا لا لا àsìkò yẹn lọ́wọ́ yáárí ọ̀wọ́ àsìkò ọ̀rọ̀ láàrin wálé ààrẹ jù tó ìtumọ̀ láàrin kàdé kí ẹ̀ bí wọn láti. ó ní kàkà tí wọn fẹ́ lọ bẹ̀. jáhálì kí ni tí wọn jáhálì. àyìnbó kan tó wà ní tí wọn láyé ká. ọmọ ọ̀dẹ̀ wà ọ̀dẹ̀ sálàyé ọ̀dẹ̀. ألا لا يجهلن أحد علينا فنجعل فوق جهل الجاهل so kẹ́ni kankan máa ń mú wọ ọ̀tọ̀ sí wa ètò ìgbẹ́lẹ̀ tó mọ́ sáyẹn kàṣù tó bí tòlá ẹ̀ dà gèdègè kọ́mọ́sá ìmọ̀ kan sára ìmọ̀ kan kọ́mọ́ wà ìwà tó ṣe pé aláìmọ̀ kan ní máa burú wà lọ. mo rò pálá ìmọ̀ pé ẹni tí ò lẹ́kọ̀ọ́ ní máa burú wà lọ. fàyínṣà àdánù ọ̀hún àhàdù bẹ́ẹ̀ nìkan bá wà á bù kò sí bó ṣe lè jẹ́ nítorí bó ṣe lè dá a tó ọ̀là ọ̀pá. láyé ìṣàyà olùlùmọ́rù omi ìrìn dín wáyé ah ya he alụa aláwẹ̀ níbi lẹ̀ méjì wọ̀lẹ́ni nọ́ọ̀sì muhammadu sọlọ́lọ́ àṣeyọ̀wọ̀ bíyàdì mo fi ẹni tí ẹ̀mí muhammadu wà lọ́wọ́ làkúlù fúnfẹ́mi sọ ìní ọ̀tọ̀yàwó ẹ̀dá lọ́wọ́ ìyàwó fẹ̀yàwó ìbílẹ̀ làkúlù fúnfẹ́mi sọ òórùn ti ń jáde lẹ́nu aláàwọ̀ àkóyàwó ẹ̀ńdàmọ̀ ọmọ ní ọ̀dọ̀ lọ lọ́jọ́ ẹ̀sán ju tùràrí àyè. àárín yìí nínú àdìsí àìmọye èèyàn ló sì gbọ́dọ̀. lọ́dọ̀ àwọn ẹlẹ́mí ògbé ìdájọ́ méje lórí pípọ̀ dábẹ́ ìmọ̀ràn pápọ̀ wa. tẹ́ bá ní kí ló dé wọ́n ní aláìsí sọ pé ó yẹ ẹnu ẹnu aláwọ̀ irú ẹnu aláàrẹ tí wọ́n ń sùn onípe bí àwọn apá ẹnu dé tí ò jẹ kò sí bí òun díẹ̀ bí òsè níbẹ̀ jáde kì í ṣe pé ká má fọ yín o jẹ́ ní ṣe fẹ́ tó máa rẹ̀ ní pé àlẹ́ ọ̀rọ̀ papọ̀ bẹ́ẹ̀ ẹ bá rò tó ní kó ọ̀kọ́ ọ̀gbọ̀n ní ọ̀ ìwádìí ẹgbẹ́ ẹlẹ́mìí nìkan ní ọ̀rọ̀ òun gan lu ẹ̀ ọjọ́ ìwẹ̀ tó tó jọ mẹ́ta. e ọ̀nà wọ̀ bẹ́ẹ̀ sáàpù ní ma wọ̀ ẹ̀dẹ́ yóò máa lọ fún un so ká fọ ní nítorí ìmọ̀ pé tí wọ́n gbà nínú kan ó ní pé wọ́n yẹ kí ìgbà lọ ìyá ọmọ ìpè ya lọ́jọ́ gbé àdéhùn ẹ̀ṣẹ̀ wípé ọmọ fọyín wà tó wà láyé fọyín pọ̀ kó tí mìíràn ti fẹ́ di ẹnu pọ̀ tí ó yanu ẹ̀dígẹ̀dẹ̀ tí ò ní smell díẹ̀ wẹ́ẹ̀lì sọ ìlú fàáfà ẹni ó bá dá àwọn ẹ̀kọ́ lọ ìdùnnú méjì níbẹ̀ yàtọ̀ ṣùgbọ́n ìdùnnú méjèèjì yóò dùn lọ́wọ́ ẹ̀kọ́ mi kò sí ẹ̀tọ́ lọ́dọ̀ àwọn tọ́jú àwọn ẹ̀rẹ̀ tó bá dùn àwọn bẹ́ẹ̀ sí ẹ̀ẹ́dọ̀ bí ọ̀bọ máa ní ẹ̀kọ́ àmújá ẹ̀kọ́ àmújá. yorùbá ama ń jìyà bẹ́ẹ̀ àbí yẹn jìyà bẹ́ẹ̀ inú èèyàn máa lò pé à ni alhamdulillah kọ́lọ̀ jẹ́ àlè ìgbà inú rẹ̀ ó nígbà tó máa lọ sí inú rẹ̀ ó dùn wọ́n yí dáa láti yà ọ́ bá nígbà tó bá pàdé ọlọ́run ọlọ́run ṣe léwọ̀ fún ọ fáwọn ìhàlẹ̀ sọ̀rọ̀ mi inú rẹ̀ ó mo dúpẹ́ pé mo gbà wọ́n nígbà tí mo ọba jà tó wá kọrò láyé ní ètò sí ẹ̀mọ́ ní pé nígbà ààwẹ̀ ẹni tí ọ̀gbà rẹ̀ jẹ́ fún ilé jẹ tó wọ̀ torí pé yóò ti fi kọ́ọ̀tù fún kó tó di abọ́ kó lọ lọ nìkan tí wọ́n ti ń tara ìjàdà àbọ̀nfẹ́ àkọlílé lọ tó bá sì fẹ́ ẹran náà yóò bọ̀ fún àṣírí ọmọ tí ọmọ yóò wò fún sí ìwà dá rẹ̀ ní adúlù àyàfà àwọn tó ṣe wípé ṣàìtọ́nù ilẹ̀kùn mọ́yányá àwọn ọ̀dọ́mọ̀fíò wọ́n pè mí lẹ́tọ̀ kan ní sùúrù lẹ́nu níbi ọdún mẹ́rin tàbí mẹ́rin sẹ́yìn jẹ́ nínú àwọn bí mọ́ṣáláṣí ní ẹgbẹ́ mọ́ṣáláṣí kan lẹ́sìn ní àwọn ṣe wàhálà wọn ń ṣe ikú mọ́ ẹ ń dá àyèléjì ẹdùn àyèléjì àyèléjì kì í sọ̀gá rẹ̀ àbáyèlé náà kọ́ ni ọ̀gá rẹ̀ lẹ́yìn àyèléjì jẹ́ bú ṣẹ̀fẹ̀ Ìbàdàn Ìbàdàn lọ́gá rẹ̀. ọgá ìjókòó ní ajá ajé funfun àyà ní wá ń jà káyà lọ́nà ọ̀rọ̀mọ́tọ́ ẹ̀jẹ̀ ní mọ̀ pé ẹ wò ẹ̀bẹ̀ lázà ẹ bá ní ẹ̀mí rí wà jùsọ̀ kébì wà láti mọ̀ já níbi. sábà ti ní kí ilẹ̀ yọ lọ ilẹ̀ díẹ̀ báyìí sábà bẹ̀rẹ̀ ilẹ̀ rẹ̀ sábà sọ̀rọ̀ lọ wọ́n tún ní. akó mẹtò àwa lọ òbí akó mẹtò èyí lè mà bí nkẹkẹ ní tẹjẹ lọrọ lọrọ mẹ́ta síwájú olùdàmọta ẹwù ẹyìn nàmà sí ọkùnrin ìlànà náà nínú ìgbádùn mẹ́ta ọkọ yìí ìgbádùn kékeré. عرضيت بالحياة الدنيا للآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا عطل وسيب عدو العين هو بعد دا يعد يبو سبيل دا أو صيف كما يمين على عين الزيتون وبين دا وجه وجوسي ọmọ ẹkẹ ní ẹbí ìmọ̀ pé ọ̀nà ń bẹ níbi sọ́dọ̀ bá dàgbà yóò rò pé òun ti dáná tó wà lọ òun la ẹ ẹ lómi tí wọ́n gbé lọ sí sọ ẹ má mọ̀ kí yóò lọ ẹ mọ̀ kí yóò wọ́n ti fún pẹlẹbẹ mórí ẹ ẹ lómi tí wọ́n lọ sí ẹ tí wọ́n kọ́ mẹ́gbẹ́ kan sọ́ọ̀rì ọ̀pọ̀ sí ẹ̀ kí mọ̀ fẹ́ síbi kí ẹ mọ̀ pa àwọn ọlọ́ọ̀lá wa ọlọ́ọ̀lá wa ẹni ọba ń dá rẹ̀ fọ́ lọ́run ló ti tọ́ ìdùnnú méjì ní bẹ́ẹ̀ ìdùnnú ta ní nígbà tó bá lọ sí ìdùnnú ẹlẹ́gbẹ̀rẹ̀ ìdùnnú kan nígbà tó yẹ bá pàdé ọ̀rọ̀ ọlọ́kọ́ máa fi méjèèjì kọ́kọ́ ṣe lè wọ̀ sáàlù ní sáàlù ọlọ́dẹ̀kọ́ Muhammad sallallahu alaihi wa sallam sọ wípé ìnà fìdíjáde ti bá ilẹ̀kùn kan ojú ọ̀nà kan bẹ̀ nígbà tó yẹ náà yóò bọ́ ìyá رجعان الرقاية يدخل منهم الصائمون يوم القيامة àwọn aláwẹ̀ ni ó gbàgbé wọlé láti àwọn láàyè wọn lè mú àhàdé wọlé ẹlẹ́mí ìlú àbọ̀sí wọn nílé gbàgbé yòókọ́ ọdún ẹyin sọ ìlú wọn ni àwọn aláwẹ̀ dá àwọn aláwẹ̀ dá ọ̀yàwó mọ́nà láàyè wọn lè mú àhàdé wọlé láàyè wọn lè mú àhàdé wọlé. wọ́n wá dìde ẹnìkan kò ní gbàgbẹ́ wọlé àpamọ́ aláwẹ̀ sọyí dára àdàkọ̀lù ní ọba wọlé tán wọ́n kò ní kọ́ ọ̀làwìn ẹ̀sẹ̀ kò ni ojú mi àtọ̀wá nínú àwọn tí ra àwọn kùdà mọ́ àwọn náà tó tó tí ra kùdà mọ́ kí wọ́n wá bà wá bà rẹ̀ pẹ̀lú ojú bíi sọ́ọ̀tù ọ̀rọ̀ bíi àyè àìfàlàkì. tí àtọ̀ sọ ọkọ̀ wọn á sọ mọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ pé ẹ lè ṣe ìpè àánà pẹ̀lú rẹ̀ wọ́n sọ wọn à ní sọ ikú òní kó di àsìkò ìgbẹ́ ẹ̀ ní. ó lè kéré ní síra títí òde wà á ní ìmọ̀ ọmọdé àdúgbò ẹ̀jẹ̀ tí ó iri sọ̀rọ̀ àrò tí ò ní sọ̀rọ̀ oṣù. bẹ́ẹ̀ ni máa ma nǹkan tí ọ̀dọ́ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ láàpù lọ́rùn ẹ̀ lọ́rọ̀ ìwé àti ìwọ̀sọ̀ yìí ẹni ní síra àwọn hànábìlà ni àyà àfikẹ́ rí wípé ọ̀rọ̀ olórí àtúnṣe láì máa wà oṣù tí wọn ẹni ẹ̀ pààyàn rẹ̀ bàbá mi kọ́ ọmọ lẹ́kẹ́ òkú àlejò àwọn ọmọ sì ní wọ́n lè rí wípé lójú wa láàmú ọ̀pìlẹ̀ gẹ́gẹ́ olórí bí lọ́pọ̀ tó rẹ̀. ṣèjọ́ àdìsọ́ nílé kéwọ́ ọlọ́run bá falẹ̀ fún dáadáa fún wọn ó tó bá bí ọ̀sẹ̀ wọn lé ojú ọ̀nà súnmọ́ dáadáa wọ́n dáká lóko láàyè fún ojú súnmọ́ ọba láti lè tọ́ pa wọn mọ̀ kọ́ àwọn tọ̀hún àwọn náà kọ̀ jù àwọn náà kọ̀ àwọn ọmọ yẹn wá máa ń rí irú àwọn adáwà ń ṣe súnmọ́ bá a ti lágbára àwọn tá bẹ́ẹ̀ ibi àwọn tí ó tó di yẹn wọn ìgbọ́n táwọn ká máa ń lára wọn. wọ́n sì mọ̀ pé àwọn tọ̀hún tí wọ́n jọ̀gà wọn wọ́n gbogbo mòdìẹ́mù kó bẹ̀rẹ̀ lẹ́kẹ́ ọmọ ẹ̀dá wọ́rọ́wọ́rọ́ bí tóbi. mo wá bẹ mo wá ká àwọn wá ọ̀rọ̀ ọ̀rọ̀ mi ní mùsùlùmí ní ọlọ́run tóbi

tíra tẹ́ ẹ̀fẹ́ kọ́ bí sí èmi ti fọ́ ọmọ kọ́ ọ́n ẹ bá mú tíra nínú ọba àwọn ọba ẹ tíra wọ mo ní ẹ lọ sí báàbù àyẹ̀wò ẹ bá lọ sí lọ tí ẹ máa gbọ́dọ̀ kéré tíra mi tó tẹ́ tí ó sọ̀rọ̀ àlùbàlà tí ó ní sọ̀rọ̀ tàbí nílò ní ẹ̀yà mo rò gẹ́gẹ́ tí wọ́n sọ ẹ̀yà wọ́n sọ̀rọ̀ tàbí ní ìlú sọ̀kọ́ nàyà ni regardless of

lómi yẹn gẹ́gẹ́ ni yóò fi yóò fi yóò fomi sọ́wọ́ yóò àná ọ̀sẹ̀ mi yẹn ká kìí ṣe pé ẹlòmí wọn ti wá yóò àwọn fà yóò lọ fomi sí ká tó jẹ fà kó lókè tí mo sọ ní ìdè oyè wa yẹn gẹ́gẹ́ ń bẹ sàkílì lówó tú gẹ́gẹ́ kọlàlà ló bá ń tu ó àwọn ti kẹrẹ bọ ọmọ àrà ìdá ń pè ní sàkílì olè yà ni pé o ti sàlùwà lásán o ti fọjú olè kọ wa mú ká fámì náà kọ wa mú kí ni o gbà lọ tẹ gómi yẹn máa pẹnẹtì gómi yẹn ti pẹnẹtì yẹn sàkómi rẹ ní ìwọ̀n bóyá nǹkan tí mo sọ yẹ yọ wọn. so kí ló fà á tó fi jẹ́ pé gbogbo àwọn tíra bíi tíra màlìkíyà tíra kìtíra tẹ̀sẹ̀ wà ló gbà yẹn káyọ̀rọ̀ ló ti wá. àwọn náà bá rí i pé wọ́n ló wà mẹ́lò tọ̀ o sàkómi rẹ ló fi àwọn wà mẹ́lò tọ̀ wọ́n tó kọ́ mọ̀lẹ́ tẹ́ bá máa ń gbé gbogbo tíra àdínkù rẹ̀ ìgbàgbé ló lé ẹ̀yà ìtumọ̀ rẹ̀ ni pé mùsùlùmí máa ń ní irun gbọ̀n ya yẹ kó ọmọ ìdájọ́ irun gbọ̀n ya nígbà tó ń bá ṣe àlùwà ní mùsùlùmí yẹn bá nínú gbọ̀n wọn níbi wà Kini ni tó so mọ̀ wọn àti sọ̀rọ̀ ọ̀rọ̀ mọ́sùkù ní sọ̀rọ̀ mọ́sùkù mọ̀rùpàlà ní tí ò bá sí kò lè sí ìdájọ́ ẹ̀ ẹ̀ ká lè máa ka ọ̀rọ̀ àlùwà lálẹ́ tó tẹ́ wá rí kí ìdájọ́ kí ẹ máa pa àyà àbí kí ẹ fọ àyà kí ẹ ní pé àlàyé àbọ̀kú jọ́mọ̀ níta bá rí tó so mọ́ ìdá ìbáàdà la máa ń mọ ìdájọ́ ìmọ̀ bóyá kí ni ẹ̀yìn lẹ́yìn tí mo wá sọ báyìí mo sẹ́wọ̀n yìí pé ó wà láàrú fàájì. sẹ̀tọ́rí pé ara nǹkan tí wọ́n máa ń gbé fún wọn wípé kó sínú kùráàlì. mo wá ní wọ́n sí ọ̀rọ̀ Harun àti Musa. yàgò náà ládàá fún bèbè àti ìlànà àtàlóyè ọlọ́run ló ní ọgbà kùráàlì ti sọ pé ọkùnrin máa ń ní ìfẹ́ nínú ìfẹ́ nínú àti pé àtẹ̀yẹ báyé lọ́gbà.

ẹ lè bá wọn bẹ̀ jẹ́ bó ti jẹ́ kí àwọn náà lè bá wa tó bá dìbò rẹ̀ ní ìmọ̀ bóyá àgbà dùn ọ̀sọ̀ yọ. sókè yẹn wá ní kí a wọ́n nígbà tí Dangote náà bẹ̀rẹ̀ bísíǹnẹ́sì ní kékeré kíní kan ló ti bẹ̀rẹ̀ ó bówó lé náà díẹ̀ o Dangote náà lé yóò lé díẹ̀ o yóò lé o ẹnìkan nínú kan tí mo kéde mùsùlùmí mo tó bá kọ̀ lọ́jọ́ àwọn èèyàn ní ọmọ ara wọn àti wọn ṣe ìyàwó wọn máa ní irú ìyàwó yẹn là ń bẹ sùn owó generations làwọn èèyàn ń náwó generations ló fi ṣiṣẹ́ owó yẹn kalẹ̀ èyí generation yẹn ọ̀kan ní. ìwọ náà lè padà dìpìlẹ̀ bí ẹni iṣẹ́ lóhùn ti dolówó káwọn ọmọ rẹ náà padà wàá máa náwó owó nǹkan bá yá kọ́ lọ́ba kọ́. ṣùgbọ́n ní àwọn èèyàn lò àgbẹ̀ àwọn èèyàn sọ̀rọ̀ torí most of them wà lóyún àwọn ní tọ́pọ̀lọpọ̀ náà àti àrọ̀bà ayé yìí nìkan náà ọlọ́run tó mú adó nígbà ṣòwò yàrá kò sí tíra táà ní tí ó jẹ́ tíra àbíkú wò tí ò ní sọ̀rọ̀ lórí àgbègbè tíra yìí kò sí ọmọ ìdí tí àwọn ọjà bá àjẹfẹ́ lórí ìdè ó túmọ̀ sí wípé ń tà ń nínú ìsìlámù ẹ̀rí kébẹ̀ mú ti àìmọye díẹ̀ àní òkí àìsẹ̀sà àbámu ìfàlàkìyà ṣùgbọ́n ẹ́rìkì mo gẹ́gẹ́ pa ìsìláàmù lẹ́ẹ̀kan mo ní ìsìláàmù máa ń bá nature ẹ̀sìn tó bá àdámà ọ̀rẹ́dẹ́ rẹ̀ ìsìláàmù yìí bá wá tó ẹ̀wù gbọ́dọ̀ bára ẹ̀ lọ́dẹ̀ àìsẹ̀sà àbámu ìfàlàkìyà ìmọ̀ ni ìmọ̀ téèyàn bá ti lò ó lọ́nà pọ̀ mẹ́rin takò ẹ̀sìn ọlọ́ọ̀ba ẹ̀sìn òní takò mo rò pé mi ẹ̀sìn onílé òní takò ṣé o lè ràn wá lọ́wọ́ láti máa àsìkò àbí o lè ràn wá lọ́wọ́ pé wá lọ́wọ́ ṣùgbọ́n kò lè jẹ́ kí lè fún ẹ̀sìn pé ẹgbẹ́ mi lè jẹ́ kí lè fún ẹ̀sìn wá ṣé ẹ mọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ní amú ọjọ́ lẹ̀ kí sọ̀rọ̀ bàbá kọ̀ọ̀rọ̀ sí ìlànà wọn dùn ún ní ibẹ̀ ní ìdájọ́ ni wọn ọ̀rọ̀ kẹsàn máa tọ́ lọ́wọ́ àwọn bàbá bàbá láti bí sixty fifty láti máa lọ ikú ọjọ́ báyìí láàrú pé wọ́n máa ti dá sọ́nà mi àbàbá mi dá ìbẹ̀ kẹta tí ò dá sẹ́ra kẹta yóò lù ní ibẹ̀ yóò wá lù yóò wá lù pẹ̀lú abúlé yóò lọ́jọ́ báyìí ntí a mà sàwọn ti fi náà lè máa kílèmù pé àwọn máa nípa sọnà mi mo rò pé àlàyé mi ti ṣùgbọ́n tẹ bá wọ ẹnìkan bí ó sọ yìí pé ìmọ̀ yẹn láti máa mà kò ní yá ni lẹ́yìn mọ̀ pé aláìní. torí pé àwọn tó wá ní ìmọ̀ gan wọ́n máa sọ pé probably wọ́n yìí sọ pé hatman ti báyìí ló ṣe because anything goes. mo rò wá láyé mi kẹ́nìkan wá wá dé pé ìmọ̀ tí ń bẹ ní abẹ́ wípé ọlọ́mọ bá lè ṣe ń jẹ tó bá wù olùfẹ́fẹ́ inú lágbọ̀dọ̀ gbé ẹ̀sìn wa lé lórí tí ò dájú tó lè jẹ́ pé láàrin ara wọn náà wọ́n tún máa ní fìlà pa ẹlọ́mọdé ọ̀sán àdébà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam oníṣòwò ẹgbẹ́ àkọ́kọ́ ọ̀rọ̀ lérò ní àjò bẹ́ẹ̀ wá sí ilé ìdèsù wà á lérò ẹ̀sìn ìmọ̀ lérò ní àjò bẹ́ẹ̀ wá sí ilé oṣù ilé fàyẹ̀lẹ̀wò mi ààrẹ tí kòròdò bá bọ̀ tí ò jẹ́ ẹnu fàáwọ́ ju ẹ̀ka ẹ̀ka kí làwọn astronomy kú kí ni kí làwọn àṣà.

ìhálẹ̀ ìhàlá ọ̀daràn irú ẹ̀ lọ́wọ́ àmọ́ ẹláwọn kejì adùn sí adùn lò kọ́lọ̀ ń sàmù àwọn ọ̀rẹ́dẹ́dẹ́ kéré kan ààrẹ tààdì bọ́ọ̀lù níbi ẹni tí ń ṣe wá àtúntò ẹ̀ lọ́kẹ́ ọ̀pọ̀lọpọ̀ sọ pé òun ṣe kíní ìdíbùṣe níwá àti èròjọ́ àwọn aláwọ̀ kọjá náà. àníjẹ́mi ń jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń dà wọ́n wà lẹ́yìn wọ́n lọ́ wọn wọ́n ń sọ yorùbá yìí ọmọ ìlú mi wọ́n dẹ̀ lé nínú ìṣèlú yorùbá kí ni ó ń dalẹ̀ yorùbá là yorùbá mi ẹ wà wà ẹ àwọn ọmọ lọ nígbà máa fi ẹsẹ̀ kó bá rọ ọdún fáwọn ọmọ Yorùbá àwọn bàbá yìí náà láwọn ọmọ Yorùbá tí wọn ti kẹ́kọ̀ọ́ yẹn. ìjẹ́ ìsọ yẹn ló ń sọ nílùú yìí ẹ má dà sọ̀rọ̀ Yorùbá. sí ìlú yín nínú kí wàá táwọn Yorùbá bá ń pa mọ́ra lọ́wọ́ nípa

tí àwọn tó wà bí bá fẹ́ ṣàǹfààní lára wa ọ̀tọ̀ ẹ búlọ̀kì ìgbẹ́ àwọn ẹ̀ búlọ̀kì yẹn torí kó lè jẹ́ pé àǹfààní bí wọ́n bá jáde látara ìsìláàmù láti bí àwọn ní ọmọ jẹ́ wọ́n láwọn ìpìlẹ̀ yìí àwọn àwọn kọ́ wọn tó lẹ́sí kí ẹ̀ búlọ̀kì wa níbi àlàkọ̀ pẹ̀lú haúsá sí òjò báyìí lọ àwọn làwọn bá lè lò àwọn ẹ̀jẹ̀ sínú ọ̀gá ìwà tí wọ́n kọ́ wọn. àwọn ẹ̀jẹ̀ bá mi wà lọ́wọ́ ọ̀nà yọ̀bù bẹ̀rẹ̀ àwọn bí fún àwọn tẹ̀lé ìlú wa àdìbí ọdún kẹ́kọ̀ọ́ sí àwọn rẹ̀ ìlú ọdún àwọn tó jẹ́ ìlú wa náà sàǹfààní pé àwọn kọ̀ọ̀kan lè tààjù wọn náà lọ sàǹfààní. gbọ̀dọ̀gbọ́ àlàyé rẹ̀ ti mo ti jẹ́ ẹ̀dẹ̀ òṣèré ní ìlú tí wọ́n kà pé àwọn làwọn mùsùlùmí lọ́dún fẹ́lẹ́ mi. ìgbà wọn náà ló wà wọ́n

kẹ ẹjọba ti bá yàwó rẹ lọ́nà àbọ̀wọ̀ ní àwọn ẹjọ́ lọ́mọ sọ fún kí ìyẹn ti wà yìí yìí àwọn èèyàn ti kẹ́kọ̀ọ́ ló ti yanjú bí báyìí ju ike tẹ́yìn gbogbo sọkúsọ tẹ́ẹ̀ báyìí tí wọ́n gbé káàkiri rẹ̀ jẹ́ bá ti rí oṣù ẹ̀ sì túnú jẹ́ bá ti rí oṣù tó wá kùkùrùkùrù bá kù àbí ẹ̀sùn ló bá kù ẹ̀ka ṣàbá lọ́kọ̀ọ́kẹ́ káàdì ẹjẹ́ sáré àhàdí ti torí àṣà àádọ́síwájú ní ọjọ́ tuesday pẹ̀lú ọ̀rọ̀ abdullahi bin umar rọ̀bì ọ̀rọ̀ tààlà àdúgbò ó ní tààrọ̀ àdúgbò àlẹ́gbẹ̀lá àwọn èèyàn wo ìṣàwọn ìṣàwọn àwọn ìṣàwọn alìsàbánu ìfọ̀làkìyà lẹ́yìn ọ̀rọ̀dọ́ mi ẹ̀sìn ń tàn kankan lẹ́nu ọ̀rọ̀ ẹ̀ ń gbọ́n kankan lọ. ọ̀sẹ̀ ní ọ̀rọ̀ yìí pé kò sí ọjọ́ kan tí káńtó sọ̀tọ́nù ní jáde kọ́dún yìí tí wọn àwẹ̀ yìí nìkan náà lẹ́wọ̀ tí wọ́n níbi tí wọ́n ti jẹ́ ńlé ogun jẹ́ ńlé orò jẹ́ ńlé kókó ọlọ́run bá sọ ولما أخبرت رسول الله صلى الله عليه وسلم عني رضي مواصفة النبي في ميري فصار النبي سيدنا كله وعمر الناس بسيارة سيدنا بعمل الأشهر فقال يعني أنا أنا أبي عبد الله بن عمر شو الوضع طبعا يا ما تعالي أعمى وإنك ثم أبلاك عمر àwọn tí wọ́n lọ fún káwọn sọ fún ọ̀káwọn ẹ̀yí wọ̀ lọ. àbíṣe ń bẹ́ẹ̀ lọ́wọ́ anábì sọ̀rọ̀ lálẹ́ fún làmọ́ àwọn èèyàn láṣẹ pé fún wọn lọ́gbà tí ó ní wọn lórí àti láì lọ́wọ́. aláṣẹ yẹn ń ọ̀kan wọn wọn ọjọ́ lọ́wọ́ aláṣẹ sọ 现在啊，旅游比较发达，现在，哎，我们那边啊，那边不那么热闹，人家外地人就到，那旅游景点就多，那我们这些朋友，海南啊，那好啊。